wọ́n ní púpọ̀ nínú wọn náà dẹ́yẹ sí yín wọn ò pè é ṣeré mọ́ wọn ò pè é fúnṣẹ́ mọ́ ah. wọn ò bá yín ṣọ̀rẹ́ mọ́ ṣé lè ṣé kò ti affect yín bákan bákan. kì í jẹ pé kò affect mi ṣùgbọ́n in tó máa yó mi téèyàn bá ti dúró sídìí òótọ́ ọlọ́run bá ló ń yóyàn hmm. láti ìgbà tí gbogbo ẹ ti ṣẹlẹ̀ tẹ́ ẹ pè mí sórí ìtàgé tiyín tẹ́ ń ṣe àwọn tó ń pè mí fúnṣẹ́ kò sí sátidé kan tí mo tí mo tí tí mo jókòó tí mo sùn lé. iṣẹ́ ń lọ. iṣẹ́ ń lọ bí iṣẹ́ ti bí owó wọlé. owó dẹ̀ ń wọlé ọlọ́run ba ló ṣe ènìyàn kọ́. wọ́n ní bílẹ̀ ẹni tó bá mọ nǹkan ṣe tó wà nínú igbó àwọn èèyàn ń lànà débẹ̀ wọ́n lọ wà. bẹ́ẹ̀ni. sọ̀rọ̀ yẹn yé yín ṣé gbogbo wọn eléyìí sọ pé àmì ah, ìní tẹ̀lé mọ́ èmi dẹ̀ máa ń sọ fún wọn lórí Instagram mo lè blọ́ọ̀kì o ṣùgbọ́n lórí Twitter yẹn níbi tọ́rọ̀ ti jẹ́ ọ̀rọ̀ tá a ti ń sọ̀rọ̀ rárá tó ti ń gbóná gangan. àmì ah, ìní blọ́ọ̀kì yín ẹ máa fojú rí ẹ̀yin nínú máa bí pa kìí ṣe mi ẹ̀yin nínú máa bí pa. wọ́n ti ẹ̀ lẹ kórìíra Ìgbò ẹni ti Ìgbò ẹ̀yà Ìgbò ẹ̀ fẹ́ rárá bóò ni àjọṣepọ̀ yẹn àti Ìgbò. àní ẹ máa gbọ́rọ̀ lẹ́nu aṣèrè aṣèrè láṣọ ti ya lọ́rùn tájú òmò pàṣọ wèrè máa ń ya tẹ́lẹ̀ ò hmm. fẹ́ràn Ìgbò ìyàwó tí mo fẹ́ sílé tá a jọ ń sùn lé tá a jọ lọ́mọ pọ̀ hmm. Ìgbò ni ọmọ ibo nìyàwó yín. bẹ́ẹ̀ ni. yìí ga alákàjù kan ti wọ́n ti wọ́n ti tayé mọ́ aṣáájú Bọ́lá Ahmed Tinubu ó dàbí pé kòríkòsùn ni wọ́n jọ ń jẹ ọjọ́ ń mu ni wọ́n jọ náà jọ ń lò ni látàrí ipa nípa nígbà Bọ́lá Tinubu jáde pò fẹ́ di president Nàìjíríà that bold step nígbà gbogbo àwọn èèyàn yà báyìí tẹ́yìn tẹ́yìn dúró kí ló fà á kí ló mú ìtẹ̀lé aṣáájú Bọ́lá Tinubu. ṣé rí mo máa ń sọ fún àwọn èèyàn ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Mm mi ì mọ̀ rí ṣùgbọ́n ní ayé mi báyìí ó jẹ́ ẹ̀ẹ̀mẹrin tí mo ti fi ojú rí wọn pé èèyàn rí èèyàn níwò mi wọ láì ṣe orí amóhùnmáwòrán hmm. ẹ̀kíní nígbà tí wọ́n ṣe fifty seventh birthday hmm. the Oriental Hotel nígbà yẹn lọ́jọ́ yẹn mo wà níbẹ̀ mo lọ ṣeré wọ́n pè mí wá ṣeré ń bẹ̀ ni mo dẹ̀ lọ ṣeré mo dẹ̀ ṣèkì wọn ní ilẹ̀ bàbí ọjọ́ ẹni mo kọ́kọ́ bá ń ṣèkì látọwọ́ wọn ẹlẹ́ẹ̀kejì event kan náà ni mo rí wọn ni ní ìbá wọn sọ̀rọ̀ lọ́jọ́ tá à ń wí ìyẹn jẹ́ lẹ́ẹ̀kejì tí mo rí wọn hmm. nígbà tí wọ́n wá jẹ ààrẹ yìí hmm. lọ́jọ́ tí wọ́n ṣe swearing wọn ní Eagle Square. L'Abuja. L'Abuja mo wà ń bẹ̀ mo fojú rí wọn. Ṣùgbọ́n ìbọwọ́ ń jọ náà. Ìbọwọ́ mo fojú rí wọn ni. Ní alẹ́ ọjọ́ náà tí wọ́n tún ṣe inaugural ball mo tún fojú rí wọn torí èmi náà wà nínú hall lọ́jọ́ tá a mú. Ìbọwọ́ àbẹ́ ìbọwọ́. Ní ìbọwọ́. So ah ó jẹ́ ẹlẹ́ẹ̀márùn-ún ẹ̀kọ́ lọ́ọ̀ máa fi má parọ́ sí ìgbà tí wọ́n wá sí Èkó tí mhm. wọ́n tún wá sékòó mo tún lọ ṣeré eh, ọba akiolu àbí mhm. mo tún lọ ṣeré ń bẹ̀ mo dẹ̀ fojú rí wọn àwọn mi ìbọ̀wọ́ àwọn náà pè yín ni àwọn Afẹ́nifẹ́re ló pè yín ni mhm. <laughs> kò yé yín àwọn kọ́ ló ń pè mí àwọn eh, Afẹ́nifẹ́re eh, bẹ́ẹ̀ ni ni wọ́n pè mí pé kí n wá now èèyàn á béèrè lọ́wọ́ mi pé kí ló dé tó fi jẹ́ Bọ́lá Ahmed Tinubu lẹ tẹ̀lé. lẹ tẹ̀lé. Hmm. ẹni tí wọ́n ní áńgẹ́lì tí wọ́n lè sùn téèyàn mọ̀ ó sàn ju áńgẹ́lì téèyàn ti gbúrò ẹ lọ bẹ́ẹ̀ ni. ìlú Èkó yìí ni mo gbé mo dẹ̀ rìn mo rìn lórí pé mo fẹ́ ṣe iṣẹ́ adẹ́rìnpòṣónú yìí mo fi ẹsẹ̀ mi rin Èkó yìí. dáadáa. dáadáa. ṣàṣà níbi téèyàn máa wà lẹ́kọ̀ọ́ tí màá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí lòun rí láyìíká ẹ̀ Hmm. tó máa sọ tèmi ní sọ pé ókè ibi báyìí ló wà ṣàṣà ni. Hmm. nígbà tí mò ń gbé lẹ́kọ̀ọ́ tí mo wà ní secondary school school mi kọ́kọ́ wà ní Broad Street ní Lagos Island hmm. kò jìnnà sí Cathedral Church tó wà ní eh, Marina yẹn. Mm methodist boys high school kó tó di pé àwa move lọ sí vi ìgbà tí school wa move lọ sí VI yẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ṣe é nígbà yẹn òun ló kọ́kọ́ sọ pé kí wọ́n dá àwọn school padà fún àwọn tó dá a sílẹ̀ hmm. pé kí wọ́n gbé school padà fún àwọn missionary tó dá a sílẹ̀ ìgbà tó dẹ̀ ní kàn ṣe bẹ́ẹ̀ ẹnìkan náà wá jẹ gómìnà tó wà nínú àwọn tí ó fẹ́ tó dupò ààrẹ tóun náà ṣerú ẹ̀ tí gbogbo ayé ń pariwo pé ah ó ṣe nǹkan tójú òrírí àmọ́ ọwọ́ ẹnìkan ló ti bá àwòkọ́ṣe ẹnìkan àwòkọ́ṣe ẹnìkan ló ṣe hmm. ṣẹ̀dẹ̀ nígbà táwa wà ní tí mò ń lọ sí secondary school ní Marina yẹn ìgbà míì wàhálà wà àáfẹsẹ̀ rìn láti mari láti láti vi àáfẹsẹ̀ rìn lọ sórílé ni hmm. so ẹni tó fẹsẹ̀ rìn láti eh, vi lọ sórílé ẹ mọ̀ pa ọmọ ọ̀nà dáadáa. bẹ́ẹ̀ni èmi dẹ̀ rántí gbà kan ọ̀nà àmádùbélówè tí gbogbo wa ń pariwo tá à ń gba mọ́tò gbà lẹ́ni omi á ti yá wọ́n wá sọ pé IBM building tó wà mẹ́ yẹn òun ló tanná sí màmí wọ̀tá lójú tí omi yẹn fi ń yá Akin Adésọ́lá ń gbà yẹn àwa mọ bọ́nà yẹn ṣe rí wọn ò fi pàtàn fún mi hmm. tẹ ẹ bá dẹ̀ rántí rìdíìmù ṣe program kan nígbà yẹn ní lekki beach tí wọ́n hmm. pe program yẹn ní divine visitation ní 1998 hmm. hmm. àwa lọ sí program yẹn ìgbà tá à ń fẹsẹ̀ rìn bọ̀ láti lekki beach gbogbo ibi tí wọ́n ń pè ní ọ̀sápá London lénìí ìrà ni ìrà ni tí wọ́n máa ń pa kọkọdà ẹgbẹ àtẹjà ìrà ni ẹja ọ̀rọ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n kọ́ ń pa ń bẹ̀ yẹn àwa fẹsẹ̀ rìn ní ọdún 1998 yẹn lọ́hùn afẹsẹ̀rìn lọ dé fálọ́mọ ni ká tó rí mọ́tò tó gbé wa dé ọbalẹ́ndé ká tó wá wọ mọ́tò èbúté mẹ́ta àtọ̀balẹ́ndé gbogbo ọ̀nà yẹn kò sẹ́ni tó lè pàtẹ́ ẹ̀ fún mi ṣe ibi tí Oriental Hotel wà ń sìn àti Civic Center hmm. láyé ìgbà táwa wà ní secondary school ńgbà yẹn àtàn ni ìdọ̀tí máa ń kó síbẹ̀ ó kọjú sọ́sà ni ó kọjú sọ́sà àmọ́ ń da ìdọ̀tí síbẹ̀ ni ìdọ̀tí tó ń dẹ̀ máa ń dà ń bẹ̀ àìmọye ìgbà tó jẹ́ pé a máa ma lọ skul tí wàá gbọ́ pé wọ́n rí òkú kan lórí àwọn ọ̀dọ̀tí yẹn wọ́n rí òkú kan níbi kó tó di pé Bọ́lá bẹ́ẹ̀ Tinubu kan tó ṣe concession bẹ̀rẹ̀ fún àwọn tí wọ́n fi kọ́ òtún fi kọ́ lẹ́nìí. ibi tí wọ́n ń pè ní onírù lónìí olónìí yìí ibi tó ń jẹ́ onírù àwọn great grandfather tèmi great grandfather látọ̀dọ̀ ìyá mi àwọn ọjà tó àṣẹ wọn wà lára àwọn tó ń kọ́kọ́ tẹ̀dó sí omi tó ń pè ní onírù yẹn. lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ń bí hmm. torí ìlàjẹ ni wọ́n láti màáyín ni wọ́n ti wá ẹ̀mí pọ̀ gbà yẹn tẹ́ bá rí wọ́n ṣe wà wọ́n ṣe ẹjọ́ lórí ọ̀rọ̀ onírù yẹn ó pọ̀ gan tí wọ́n ń pè ní márọ̀kọ́ stanfield tó tó di onírù. gédégédé ìlàdó. Hmm. ṣe rí gbogbo bẹ̀ yẹn onírù yẹn skul tèmi ò tún wá jìnnà sí ngbà tèmi wà ní secondary school tá a bá lọ márọ̀kọ́ stanfield bus stop láti máa bọ́lẹ̀ tá a bá rìn wọnú ibì kan tí wọ́n fẹ̀sì báyìí wọ́n máa ń ta àwọn ọ̀ṣọ́ ń bẹ̀. ibẹ̀ náà kọ́ mọ́bì sí báyìí. mo ní. skul tèmi náà ń bẹ̀. mo ní wọ́n ń ta àwọn ọ̀ṣọ́ nínú ibẹ̀ yẹn ibẹ̀ yẹn láti máa jẹun ká tó dé skul. Hmm. ibẹ̀ ló di ibi tí wọ́n ti ń ta ilẹ̀ ní bílíọ̀nù náírà lénìí. Hmm. sọ̀rọ̀ mi yé yín ṣé ẹ̀dẹ̀ wá rí i ká ní pé ọ̀gbẹ́ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ò bá ṣe ọ̀nà yẹn ni tí ò ṣe ọ̀nà Ahmadu Bello Way yẹn hmm. débi tí wọ́n ṣe dé ńgbà yẹn bóyá àní rí silver bell galleria tó wà ńbẹ̀ ńsìn ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé silver bell galleria yẹn ńgbà tí wọ́n kọ́ tán ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ wá ti sọmọdé nígbà tá a bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tá a máa lọ gbogbo àwọn tí wọ́n ń fẹnu bà Bọ́lá Ahmed Tinubu jẹ́ lẹ́ni ibẹ̀ ni ẹlòmíín nínú wọn ti di ẹni mímọ̀. Hmm mi ìfẹ́ dárúkọ kó má di pé wá. ọjọ́ ló ń ṣe tálẹ́ǹtì wọn. Mm, ibẹ̀ ni ibi klọ́ọ̀bù tí wọ́n ń pè klọ́ọ̀bù kan wà ní silverberg àlẹ́yà ńgbà yẹn tí wọ́n ń pè ní friends ibẹ̀ lẹ́lòmíì ti bẹ̀rẹ̀ ibẹ̀ yẹn láti máa lọ tí ẹwà yìí máa lọ tá a máa rí p-square tí gbogbo wọn máa wá síbẹ̀ tí everybody ti wá wà wá gẹ́gẹ́ bí ẹni tó ń ṣeré wà wá káwọn èèyàn rí ẹtí náà àwọn èèyàn á máa dùn pé mò ń rí p-square ń bí o mò ń rí ẹwà ń bí o mò ń rí basket map ń bí o tí wọ́n bá wọn ya fọ́tò. Hmm ibẹ̀ ló sọ ẹlòmíì ọ̀pọ̀ nú ẹlòmíì tó sọ wọ́n dẹni mímọ̀ ká ní pé wọ́n ṣe ọ̀nà yẹn ni bóyá ìtàn míì làbá máa pa ìgbà tẹ́lòmíì kúrò ń bẹ̀ yẹn tó tún gbé ìtàn ẹ̀ tó tún gbé eré tó ń ṣe kúrò ń bẹ̀ yẹn tó gbé lọ sí suweba ní city mall tí n bá ṣe pé Bọ́lá Ahmed Tinubu tí wọ́n bá kọ́ city mall ń bà yẹn hmm. èèyàn mélòó nú wọn ni ò bá sọ pé òun mọ àbí ṣé ká sọ ìtàn ti ibi tí African Shrine wà lénìí lẹ́yìn African shrine yẹn tó jẹ́ ìdọ̀tí náà ń kó síbẹ̀ tó jẹ́ pé oríṣiríṣi òkú náà máa rí ń bẹ̀ ń láyé ìgbà yẹn tí nǹkan bẹ tí wọ́n á tún lọ síbẹ̀ tó wá sọ pé wọ́n rí àwọn òkú kan bí yìí fẹ́nìkan ló sọ èkó ni bẹ́ẹ̀ ṣèbí àwa ya wà lẹ́kọ̀ọ́ ń gbà yẹn tó yẹ pé tí mọ́tò bá pa èèyàn sí ojú títì òkú yẹn wà ń bẹ̀ ni òkú yẹn wà ń bẹ̀ títí títí tá fi wú tá bẹ́ hmm. tí ibi ìtọ́ yẹ pé mọ́tò àárín ṣùgbọ́n lè ní ìta bá pe seven six seven àwọn kìnìún àti yọjú wọ́n á gbókú òkú mélòó lẹ ti rí lọ́nà láti ọdún yìí lẹ́kọ̀ọ́. tó àwọn iṣẹ́ àwọn iṣẹ́ àràmẹ́rì yìí. ààrẹ bọ́lá ahmed tinubu tá à ń sọ yìí hmm. àìmọye àwọn pọ́lísì tó ṣe lẹ́kọ̀ọ́ tí àwọn ìpínlẹ̀ míì tí wọ́n ti fọwọ́ gbà hmm. anambra state tá à ń sọ lẹ́nìí. ibi tóbi ti wá. àwọn náà ní wọ́n ti ní bíi lasma tiwọn ta ló bẹ̀rẹ̀ ẹ̀. Kwara náà ti ní àti ní Kwara náà. Bẹ́ẹ̀ ni. Kwara ti ní. Ọ̀ṣùgbọ́n ti ní. Ondo ti ní. Gbogbo wọn ti ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ta ló bẹ̀rẹ̀ mass transit bus lẹ́kọ̀ọ́ lénìí? Èmi ti ẹ̀ wà mo ti bẹ̀rẹ̀ eré oníta mo ti bẹ̀rẹ̀ eré adẹ́rìnpòṣónú tí mo wà lára àwọn tí wọ́n sọ pé kán wá sensitize àwọn èèyàn lórí ọ̀rọ̀ bí arúti bus. Táwọn èèyàn fi ń parọ́ báyìí tán sọ pé àbí arúti o torí ọ̀gbẹ́ni Tinubu ló kọ́kọ́ bẹ̀rẹ̀ kó tó di pé Fáṣọlá wa parí ẹ̀. gbà á ó lè tún ṣe láṣeyọrí. mo rántí kì í ṣe tí wọ́n fi ṣètàn pa fún mi ọ̀rọ̀ Ìkòròdú ròdù yìí Ìkòròdú ròdù èmi ṣiṣẹ́ ló ní pàànù láyé ìgbà kan rí tí mò ń pa five thousand tí mò ń gba five thousand lóṣù mo mọye ìgbà tí ó yẹ pé àwọn èèyàn máa sọdá títì yẹn tí mọ́tò máa pa èèyàn sí onípàànù. bàbá ká má gba gbogbo àkókò ìtàn. ẹni ẹja sọ̀rọ̀ yẹn débì kan ná torí àwọn èèyàn wọ́n máa ń rò pé gbogbo ẹni tó bá ti dìde pé òun dúró ti ẹnìkan pé ó ti gbowó ni hmm. mo dẹ̀ máa ń sọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbikíbi tó bá wà lẹ́ni mi kò mi jẹ́ ní fifty kọ́bọ̀ rí mi jẹ́ ní fifty kọ́bọ̀. ọjọ́ tó ń bọ̀ ní lọ́wọ́ ṣé lásán ni àbí kò bówó dé ni. ọjọ́ tó ń bọ̀ mí lọ́wọ́ lásán ni fifty seven birthday ni mo ti bọ̀ ọ́ lọ́wọ́ láti gbà yẹn mi ì tí ì bọ́ lọ́wọ́ rí. kò sì bó kò sì bówó dé. kò mi ì gba wọn kọ mo ní mi ì jẹ ní mi ì jẹ ní sílì mi ì ní sílì ṣùgbọ́n mo mọ ohun tí èkó jẹ́ nígbà kan di pọ́ dé mo dẹ̀ mọ ohun tó ṣe lẹ́kọ̀ọ́ ó lè má ṣe tó bá a ṣe fẹ́ ṣùgbọ́n wọ́n ní ìlọsíwájú lẹ́sẹsẹ là ń gbẹ́sẹ̀. Hmm à ń kẹ́sẹ̀ méjèèjì bọ́ nínú ṣòkòtò lẹ́ẹ̀kan náà àtàbá fẹ́ yọ ẹsẹ̀ nínú ṣòkòtò gan àyọ ní kankan ni. tá a bá sọ̀rọ̀ waste management lẹ́kọ̀ọ́ yìí wọ́n lè kó dọ̀tí. àrántí láyé ìgbà kan pópópó báyìí la máa dúró dè kí wọ́n máa lù pópópó pópópó pópópó báyìí la máa dúró dè ṣùgbọ́n lénìí bá a ṣe ń sọ̀rọ̀ lénìí mo lè wà nínú ilé mi tí wọ́n máa fi gbé dọ̀tí tó wà ń ta mi ní mọ̀ òótọ́ ọ̀rọ̀ ni ká má sọ òun mi ló pé o ẹlòmíì dẹ̀ tó wá máa sọ máa sọ pé torí pé ó jọmọ Yorùbá ló ṣe ló ṣe ló ṣe tẹ̀lé bí ò tiẹ̀ jọmọ Yorùbá tó ṣèkó dáadáa lójú tèmi hmm. ṣé màá wá sọ pé in tó bí mi nú tí mo fi jáde o ẹ máa gbọ́ o. Oh, yeah ìgbà tí gbogbo ènìyàn tí wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ àwọn kan wá mú gbé ni pé tí o bá ti sọ pé o tẹ̀lé òbí wọ́n bẹ̀rẹ̀ sí ń á kí ló dé ìyẹn ò tiẹ̀ wá kè mí ẹ̀ ń gbóyún ẹ̀ ń ṣe ìyẹn ò kàn mí ṣùgbọ́n iṣẹ́ téèyàn ṣe tí mo fojú rí kẹ́ wá máa sọ pé kò ṣe bẹ́ẹ̀ kò ṣeé ṣe. ìyẹn lára mi ò gbà. àwọn kan tẹ sọ pé kì í ṣe pé kò lè kò lè ṣe àbí kò ṣe ṣùgbọ́n aṣáájú ti di àgbàlagbà ara tó fi ṣe gómìnà ṣé yóò lè fi ṣe ààrẹ nàìjíríà lásìkò tá a wà yìí. àwọn tó ń sọ̀rọ̀ tí wọ́n ń bú aṣíwájú láti ìgbà tó ń sọ pé ó ń rìn ó wọlẹ́gbẹ́ ó ṣe kinní kan ó ń gbọ̀n lọ́wọ́ ó ń gbọ̀n lọ́wọ́ ó ṣe kinní kan ẹ béèrè lọ́wọ́ wọn wọ́n bá fi irú ẹ̀ lọ bàbá àti wọn ṣé wọ́n lè gbà. Hmm láti ìgbà tó ti di ààrẹ ń sìn mélòó lẹ ti rí tí wọ́n gbé jáde ó ṣubú ó ṣe kìíní at least you ask of somebody's medical record ẹnìkan lọ ṣe knee surgery knee replacement surgery ah, á sàn náà ṣé kò ní sàn ni ibi tẹ́mi mi torí èmi ò sọ ohun tí tójú mi ò rí o tí ò bá dá mi lójú mi ń sọ o òun ni mo ti sọ pé bí gbogbo wọn ṣe wà yẹn bọ́ kí wọ́n pé gbarú bá wọn kan jókòó kan ní pé wọ́n fẹ́ bá mi fi ọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀. àwa tiẹ̀ gbọ́ pé nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n ní púpọ̀ ni wọn náà dẹyẹ sí yín wọn ò pè é ṣeré mọ́ wọn ò pè é fúnṣẹ́ mọ́ ah. wọn ò bá yín ṣọ̀rẹ́ mọ́ ṣé lè ṣé kò ti affect yín bákan bákan. kì í ṣe pé kò affect mi ṣùgbọ́n <laughs> in tó máa yó mi téèyàn bá ti dúró sídìí òótọ́ ọlọ́run bá ló ń yóyàn. Hmm láti ìgbà tí gbogbo ẹ ti ṣẹlẹ̀ tẹ́ ẹ pè mí sórí ìtàgé tiyín tẹ́ ń ṣe àwọn tó ń pè mí fúnṣẹ́ kò sí sátidé kan tí mo tí mo tí mo jókòó tí mo sùn lé. iṣẹ́ ń lọ iṣẹ́ ń lọ bí iṣẹ́ ti owó wọlé owó dẹ̀ ń wọlé ọlọ́run ba ló ṣe ènìyàn kọ́. bàbá tí bá tún bá rí ilé ah èmi ti gbìyànjú ó ti sapá sapọn fún mi o tó wá pè é pé ẹ̀yin náà kàwé mínísírì yìí ìwọ náà wá dì í mú pàápàá lórí ọ̀rọ̀ èrè e, tó jọmọ́ e, amúlùdùn ṣe é máa gbà á èmi ò fẹ́ ṣe nǹkan kan pẹ̀lú ministry òótọ́ ọbẹ̀ ni mo ń sọ fún yín pé wá lọ di ẹsẹ̀ kan wá lọ ṣe kinní kan wá dùn àwòrán <laughs> tó máa fi tó máa tó máa tó máa fi ń pa mí lẹ́rìn nìyẹn àwọn èèyàn rò pé gbogbo èèyàn tó bá ló ń wá appointment èmi ò wá appointment o ṣùgbọ́n tẹ bá sọ pé ókè o lórí ọ̀rọ̀ entertainment yìí o ṣèyí lọ o ó wá gba wá bá wa sọ̀rọ̀ bí entertainment yìí máa ṣe dá à make contribution tiwa a á sọ bó ṣe máa da tó dẹ̀ máa dùn fún gbogbo gbogbo wa bẹ́ẹ̀ pé kí n wá jókòó síbẹ̀ ìyẹn máa dẹ̀ mí lọ́wọ́ ẹbí mi gan sí nàìjíríà ìyàwó mi àtàwọn ọmọ mi wọ́n wà nílùú ọba màá dẹ̀ kúrò nàìjíríà màá lọ kí wọn màá tún padà màá wá ṣiṣẹ́ kò yẹ ìyẹn á dí mi lọ́wọ́ ṣùgbọ́n pé ókè o tí mo bá ráyè pé mo fẹ́ ṣe contract o màá ṣe. tó bá fún yẹn máa gbà á. Ah, ah, contract tí mo rí contract láti ṣe contribution tèmi màá ṣe mo ṣẹ̀ dé láti ìpínlẹ̀ Ondo ni tí a lọ sọ̀rọ̀ bí Ondo ṣe máa lọ síwájú tí wọ́n pè mí láti wá sọ̀rọ̀ nípa tourism pẹ̀lú ìjọba bẹ́ẹ̀ ni wọ́n pè mí láti wá sọ̀rọ̀ nípa tourism mo dẹ̀ sọ lórí ìtàgé lọ́jọ́ yẹn pé ẹ pè mí o pé kí n wá sọ̀rọ̀ nípa kínní bí mo ṣe débí kò sẹ́ni tó mọ̀ nù yín ẹ kàn pè ni pé kí n wá sọ̀rọ̀ pé tó bá tí mo bá ro ipò tí mo wà ní mi ì ní wá hmm. torí ó yẹ kẹ́ ẹ ṣètò bí mo ṣe máa débí ó yẹ kẹ́ ẹ ṣètò bí wọ́n á ṣe máa gbé mi káàkiri ó yẹ kẹ́ ẹ ṣètò ṣùgbọ́n ìfẹ́ àti pé ìpínlẹ̀ yín ni o ìpínlẹ̀ mi tí mo ní sí ìpínlẹ̀ mi yẹn òun ló jẹ́ kí n wá kì í jẹ́ pé wọn ò ní sanwó ẹ̀ wọ́n o torí èmi sọ fún wọn mo jẹ̀ jẹ́ kó yé wọn pé pé mo ti dé yẹn pé mo ti wá yẹn ẹ̀ sanwó ẹ̀ o ṣùgbọ́n ìfẹ́ tí mo ní sí ìpínlẹ̀ ní mi ṣe sọ pé kẹ́ ẹ tẹ̀lé protocol tó yẹ kẹ́ ẹ ṣe ni mo fi wá. kọ́kọ́ ṣe tiẹ̀ ná. ni mo ṣe mo dẹ̀ wá sọ ọ̀rọ̀ tí mo rí pé ó yẹ kí àwọn ará ìlú tèmi kí wọ́n gbọ́ kí wọ́n mú kán fi ṣe iṣẹ́ tìlú máa fi lọ síwájú ìwà tèmi nìyẹn ká kọ́kọ́ ṣe ná tìlú bá ti ń lọ síwájú èrè tó wá fẹ́ jẹ ń bẹ̀ wàá wá máa jèrè yẹn èrè míì gan kì í ṣèwọ ló máa jẹ àwọn ọmọ ẹ tó bọ̀ lẹ́yìn náà máa jẹ. ṣe é lọ. Hmm? Hmm. gbogbo àti wàhálà yẹn wà fi ṣẹlẹ̀ tí wọ́n ń fà á lọ́tún tí wọ́n ń fà á lọ́sì àwọn fans base yín gan ṣé kò affect ẹ̀. ẹ ṣe rí <laughs> èmi mo mọ nǹkan nípa ayé yìí ṣe rọrọ̀ ayé yìí nọ́mbà ni. nọ́mbà ni. nọ́mbà lọ̀rọ̀ ayé yìí hmm. ṣẹlẹ̀ rẹ ni tó bá ti lo ìgbésí ayé ẹ̀ nítorí nọ́mbà hmm. ẹ̀ ó lè pòfo torí tí nọ́mbà ò bá pé bọ́n. <laughs> ó lè torí ẹ̀ lọ pokùnso. iye mi ò nọ́mbà láyé nọ́mbà hmm, láyé nọ́mbà láyé bó o lọ ṣe jẹ́ bẹ́ẹ̀. kí lo owó tẹ̀ ń kà nọ́mbà là ń kà. nọ́mbà ni nọ́mbà ni kò sí lópin. kò lópin nọ́mbà ò lópin. nọ́mbà ò lópin fọ́lọ́ àtẹ̀ ń kà kí ni hmm. nọ́mbà ni mo fẹ́ dogún mo fẹ́ dọgbọ̀n nọ́mbà ni. nọ́mbà ni òǹkà ni. òǹkà ni ẹni tó òǹkà bá dẹ̀ ti yé tó bá ti lẹ́mìí ìtẹ́lọ́rùn. Hmm kò ní jogún òfò hmm. ṣe rí ìyá mi fi nǹkan kọ́ mi láti lẹ̀ hmm. ìtẹ́lọ́rùn ni pé èèyàn nítẹ́lọ́rùn kì í ṣe pé èèyàn ní akitiyan láti fẹ́ di nǹkan mi ò pé mo hmm. fẹ́ di ńlá o ṣùgbọ́n gbogbo àsìkò ibi téèyàn bá dé gbogbo ìgbésẹ̀ téèyàn bá dé téèyàn bá ti dé gègé kan báyìí wàá máa nífọ̀kànbalẹ̀ ńbẹ̀ tọ́lọ́run bá tún gbé ẹ kọjá bẹ́ẹ̀ wà ní fọkànbalẹ̀ Ọlọ́run bá ní kó o padà sẹ́yìn díẹ̀ wà á ní fọkànbalẹ̀ tó o bá tún tẹ̀síwájú wà á ní fọkànbalẹ̀ bí Jóòbù bá ṣe ẹni tí ò ní fọkànbalẹ̀ ni hmm. bí gbogbo ohun tó ní bó ṣe lọ yẹn á hmm. ti bu Ọlọ́run. Jóòbù hmm. ànábì Yakuba á ti bu Ọlọ́run ṣé ẹ rí gbogbo gbà tí gbogbo ọ̀rọ̀ yẹn ń ṣẹlẹ̀ ó lose bí one hundred and fifty thousand followers tí wọ́n ń fọ́lò. tó fọ́lò. ah no no no no no. Mm. àmọ́ ṣáwọn ló ń sanwó fún mi ni nínú one fifty thousand yẹn mélòó nínú wọn ló sanwó oúnjẹ tí mò ń jẹ rí. Hmm. ìbá ń gbádùn yín ni à ń gbádùn yín. à ń gbádùn yín lẹ́sẹ̀ tẹ̀lé mi. Hmm. mo dẹ̀ máa ń sọ fún àwọn èèyàn bọ́lọ́hún ò bá fún mi lẹ́bùn tí èmi fún ara mi wá tún ẹ̀bùn yẹn hmm. tí mo tún ṣe tí mo tún lò ẹ̀ ní tẹ̀lé mi. Hmm wọ́n ní bílẹ̀ ẹni tó bá mọ nǹkan ṣe tó wà nínú igbó àwọn èèyàn ń lànà débẹ̀ wọ́n lọ wà. bẹ́ẹ̀ni. sọ̀rọ̀ yẹn yé yín ṣé gbogbo wọn eléyìí sọ pé àmì ah, ní tẹ̀lé mọ́ èmi dẹ̀ máa ń sọ fún wọn lórí Instagram mo lè blọ́ọ̀kì o ṣùgbọ́n lórí Twitter yẹn níbi tọ́rọ̀ ti jẹ́ ọ̀rọ̀ tá a ti ń sọ̀rọ̀ dáadáa tó ti ń gbóná gangan gangan ah, àmì ní blọ́ọ̀kì yín ẹ máa fojú rí ẹ̀yin nínú máa bí <laughs> kì í ṣèmi ẹ̀yin nínú máa bí wọ́n ti ẹ̀ lẹ́ kórìíra Ìgbò pẹ́ẹ́nì ti ìbò ẹ̀yà ìbò ẹ̀ fẹ́ rárá bóò ni àjọṣepọ̀ yẹn àti ìbò. àní ẹ máa gbọ́rọ̀ lẹ́nu aṣèrè aṣèrè láṣọ ti ya lọ́rùn tani ò mọ̀ páṣọ wèrè máa ń ya tẹ́lẹ̀ ò hmm. fẹ́ràn ìbò ìyàwó tí mo fẹ́ sílé tá a jọ ń sùn lé tá a jọ lọ́mọ pọ̀ ìbò hmm. ni. ọmọ ìbò nìyàwó yìí. bẹ́ẹ̀ ni. ìlú wo. ọmọ abia ni iṣẹ́ àlàǹgbà náà ti gangan ni mo ti lọ mú o Ìgbò lẹ́fẹ́. bẹ́ẹ̀ ni ah. ọ̀rọ̀ yẹn tẹ̀ débi tó yẹ pé ẹ̀yin tẹ́ ní mi ìfẹ́ràn Ìgbò ẹ tún bú ìyàwó mi débi pé ẹ tún sọ pé ìyàwó mi pé oṣù ni ìyẹn. Hmm. outcast náà kò lè bẹ́ẹ̀ ni hmm. àwọn tó ti kọ̀ tì wọ́n ti tanù. ìyẹn nítorí pé ọmọ nítorí pé ọmọ yín fẹ́ mi ẹ bú pé outcast ni sẹ́ẹ̀rí pé orí ẹ̀yin torí ẹ̀ ẹ̀yin torí ẹ̀ ò. Ah! ẹ mọ̀ sọ ẹ mọ̀ gbèdélẹ̀. Ah! bó bá ṣe pé ẹ fẹ́ràn ara yín débẹ̀ ni hmm. ẹ bú mi ẹ fọmọ yín lẹ̀ hmm. yorùbá ní ọmọ ẹni ò ní ṣèbí bẹ̀bẹ̀ rẹ̀ kálọ̀ kólẹ̀ ọmọ ẹlòmíì ní ṣe. ọmọ ẹlòmíì tẹ bú ọmọ yín ta ẹ pọ ọmọ yín sínú ilé ni ẹ bá a wí hmm. gbogbo aṣọ kọ́ gbogbo aṣọ tó dọ̀tí kọ́ là ń sá lóhùn. bàbá aṣáájú ti lò bíi oṣù mélòó kan bíi oṣù méjì báyìí gẹ́gẹ́ bíi ààrẹ èdè nàìjíríà òun lẹ tẹ̀lé o òun hmm. lẹ pariwo tẹ lọ kó tẹ ṣiṣẹ́ fún ó yẹ pé kò yẹ pé wọ́n ní àgbà owó rè bàbá ìfẹ́ lẹ fi tẹ̀ láṣáájú ṣùgbọ́n lónìí epo gbogbo ẹ̀ náà àwọn nàìjíríà ń pariwo fa hmm. àwọn èèyàn ń kígbe gan bó ṣe wá rí. ṣẹ́ẹ̀rì ẹni tí ò bá mọ ibi tí ìlú yìí bàjẹ́ dé. ṣáájú àsìkò yìí. ṣáájú àsìkò yìí hmm. ni a ti bẹ̀rẹ̀ sí máa bínú ẹ jẹ́ ń sọ nǹkan fún yín bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́lẹ̀ tẹ́ bá repo sínú mọ́tò yín bóyá epo tó ń kúnnú mọ́tò yín tẹ́lẹ̀ bóyá nine thousand ni. eleven thousand máa dé sàárẹ̀. ìlú ìsíyìí bóyá thirty thousand lẹ́fẹ̀ẹ́ pẹ̀lú thirty five thousand dé lumi sàárẹ̀ bẹ́ẹ̀ ni. Mm. ẹ jẹ́ wá sọ̀tọ̀ kan fún yín ṣé ẹ mọ̀ pé thirty five thousand yẹn mm. ṣé ẹ mọ̀ pé eleven thousand tẹ́yìn ń san yẹn mm. ẹ tẹ́lẹ̀ tẹ́ ń san tẹ́lẹ̀ yẹn ṣé ẹ mọ̀ pé tẹ́ bá yọ́nú thirty five thousand èlò ló kù. mo ṣe máa ní bíi bí twenty. four thousand twenty four thousand yẹn ìyẹn níjọba ń san lórí ọ̀rọ̀ epo tẹ́ ẹ̀ ń lò tẹ́lẹ̀. Hmm. sọ̀rọ̀ yẹn yé yín sàn. fáwọn kan. ló ń sọ nọ́mbà yín san. Hmm. ìjọba ò ṣe fún mi ìjọba ò ṣe fún mi gbogbo ìgbà tẹ́yìn ń repo eleven thousand yẹn tó wá di pé wọ́n ń ta epo yẹn ní thirty five thousand sí twenty four thousand tó kù lórí ẹ̀yẹn ìjọba ló ń fara gbà. Hmm. bẹ́ẹ̀ bá dẹ̀ máa sọ̀rọ̀ ńgbà yẹn ní pé ìjọba ò ṣe tó. Hmm. ṣé mo parọ́. kò sí rọ́ńbẹ́. ìjọba wa sọ pé nísìnyí ẹnìkan ó ní mọ́tò mẹ́rin tó bá nírú mọ́tò yìí yẹn mẹ́rin tó dánìkan kò sílé hmm. tó ń pọn epo thirty five thousand ìjọba ń sọ twenty four twenty four thousand lórí mọ́tò mẹ́rin hmm. ṣé tálíkà ló ń jẹ̀fà ẹ̀. tálíkà ọlọ́run lèmi náà. ẹ ní sùúrù mo béèrè lọ́wọ́ yín ni Hmm. ẹni tó kó mọ́tò mẹ́rin jọ tó ń san thirty five thirty five thousand lórí mọ́tò mẹ́rin yẹn tó níjọba ò ṣe tó tíjọba dẹ̀ ń fara gbá twenty four thousand lórí ẹ̀. lórí èmi nìkan. lórí òun nìkan hmm. ṣé tálíkà lẹ́nìyẹn ni. Hmm. ṣé ẹ rí i pé subsidy yẹn ṣé sọ̀rọ̀ subsidy yẹn wá ń yé yín díẹ̀díẹ̀ báyìí pé kì í ṣe àwọn tí ò ní gangan ló ń jẹ̀fà subsidy yẹn. Hmm torí àwa tá a lágbára tá a lè ra mọ́tò mẹ́ta tá a lè ra mọ́tò mẹ́rin àwa gangan là ń jẹ̀fà ẹ̀ kì í ṣe ẹni tí ò lówó lọ́wọ́. Hmm. tó ń gan bọ́ọ̀sì káàkiri. bó ṣe pé sọ́bsidì bó ṣe orí karasíìnì kerosene ti ẹni tí lówó lọ́wọ́ hmm. tó ń lò níjọba ń san sọ́bsidì sí ni bóyá mi ní bínú ṣùgbọ́n wọ́n ti di regulate ẹ̀ tipẹ́ àwọn olówó kankan wà ń bì kan almost one fifty bọ́jẹ̀tì ìlú yìí lọ́dọọdún. orí sọ́bsidì ló ń lọ. orí sọ́bsidì ló ń lọ. ìyẹn owó ìrànwọ́ lórí epo. lórí epo. ṣé ẹ̀dẹ̀ wá rí ká tó wí ká tó sọ̀rọ̀ wọ́n ní pé Tinubu ti débẹ̀ o wọ́n ti fowó kún owó iléèwé o ẹ ní sùúrù títí di òní olónìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí kò sí tuition fee o. báyìí. kò sí tuition fee ní yunifásitì wa o títí di òní olónìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí. federal universities àti àbí. kò sí tuition fee ń bẹ̀ mi le sọ̀rọ̀ state university mo ń federal university mm. ṣé ẹ̀dẹ̀ wá rí wọ́n ní kí ẹni tó fẹ́ lọ kọ́ṣẹ́ medicine kó san one hundred and ninety thousand ẹ̀rọ ti pé mo sọ pé èmi náà fẹ́ ṣe medicine pé owó ni ò sí ni mi ṣe lè lọ ṣùgbọ́n ìjọba wá ní pé ẹ ní sùúrù a fẹ́ ṣe student loan bó ṣe pé student loan wà ń gbà yẹn bóyá aṣẹ mẹdísìn náà ni mo bá ṣe bóyá bóyá ẹ bá ti gbà á. wọ́n ti gbé yẹn jáde ńsìn ìyẹn ọ̀tọ̀ ṣé rí ní ọdún twenty twenty one àwọn tó kúrò láti nàìjíríà láti lọ kàwé nílẹ̀ ọba ní UK nìkan wọ́n ná almost one point one billion dollar eh, pounds one point one billion pounds. láwọn nàìjíríà. láwọn ọmọ nàìjíríà ni wọ́n ná lórí pé wọ́n lọ kàwé lọ́hùn bí nàìjíríà bá rí half owó yẹn. gbàsápò sórí yunifásitì wa tí wọ́n rí náà sórí yunifásitì wa ṣé kò ti ní dà ju bó ṣe rí yìí lọ. àwọn tí wọ́n lè náwó yẹn tí wọ́n lè tó owó yẹn jọ àwọn náà ń pariwo péjọba ò ṣe o ẹ tún máa wo unity secondary school àwọn unity secondary school tá à ń sọ yìí láti ọdún tí wọ́n ti bí yín ọmọ tálíkà mélòó ló lọ sí QC Queen's College ṣe mọ̀ pé federal school ni àwa yìí mo ní five hundred and twenty-five over six hundred nígbà tí mo ṣe common entrance five twenty-five over six hundred federal government college ìdáníkí àti federal government college Warri ni mo mú ngbà yẹn. Hmm. federal government college Warri. federal government college Warri àti federal government college ìdáníkí mo ní five twenty-five. o ò sì mú yín bí àwọn olówó ló ń fi owó rìn tí wọ́n kó àwọn ọmọ wọn síbẹ̀ ṣé wọ́n jẹ́ kí irú àwa ìta tẹ̀ ní máàkì tó tó láti wọlé ṣé wọ́n jẹ́ ká wọbẹ̀ báwọn olówó ló ń kọ́ ọmọ wọn lọ síbẹ̀ àwọn olówó tó ń kọ́ ọmọ wọn lọ síbẹ̀ ń sìn wọ́n ń ti àwọn tálíkà láti máa pariwo pé ìjọba ti fowó kó owó skul o ẹ mọ̀ pé olówó lẹ fẹ́ máa subsidize education fún hmm. ẹ mọ̀ bàbá ẹ já máa sọ ilé ìtọ́jú òótọ́ mbẹ èmi ò ní káwọn èèyàn máa pariwo bí nǹkan bá ṣe ń ni wọ́n lára o ẹ jẹ́ ká máa sọ kíjọba máa fetí gbọ́ ọ. kọ́ lè ṣàtúnṣe sí i kọ́ lè ṣàtúnṣe níbi tó yẹ kí wọ́n ti ṣe àtúnṣe ṣùgbọ́n ibi tó yẹ ká ti sọ pé ilé yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ mọ́ ẹ jẹ́ á sọ pé lóòótọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ mọ́. àwọn labour tán wá múra àti jáde ńkọ́ kí lè sọ fáwọn. àwọn lè jáde torí industrial court tiẹ̀ ti sọ fún wọn pé ẹ gbúdọ̀ ṣerú ìrìn yẹn nítorí kíni ní twenty twelve nígbà tí àwọn gbogbo èèyàn jáde tí a wá sọ́jọ́ ta tí gbogbo èèyàn ń pariwo pé ìjọba gbọ́dọ̀ yọ subsidy èmi ní tèmi olúwa ṣe ìtàn ọlọ́run ọba ni mo fi ṣẹlẹ́rìí mo rántí ọjọ́ yẹn lọ́hùn Idris Abdulkareem òǹkọrin gbà yẹn ló jáde tó kọ́kọ́ ń sọ̀rọ̀ pé gbogbo àwọn tí tí wọ́n tẹ̀lé Jonathan tí wọ́n wá síbí lẹ́ni kí nǹkan ṣe wọ́n kí kinní kan ṣe wọ́n ìgbà tí lẹ́yìn tó sọ̀rọ̀ tán ni wọ́n pè mí jáde mo dẹ̀ sọ fún pé Idris o kì í ṣe pé ẹni tó tẹ̀lé Jonathan tó tẹ̀lé Jonathan kí nǹkan ṣe ìyẹn kọ́ la bá wá bí ìjọba la wá bá sọ̀rọ̀ hmm. lóòótọ́ ọ̀rọ̀ ló dẹ̀ yẹ ká máa béèrè lọ́wọ́ ìjọba òótọ́ ọ̀rọ̀ ló yẹ ká máa sọ kì í ṣe ká kàn kóra wájọ ká máa pariwo. ká máa jó ká máa kọrin. a gbúdọ̀ máa sọ èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ ó yẹ ká máa béèrè mo sọ̀rọ̀ tí mo sọ ni mo ń sọ yìí mo ní pé ká béèrè lọ́wọ́ ìjọba pé bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ fẹ́ yọ sọ́bsidì tẹ́ ẹ bá yọ tán owó tẹ́ ẹ bá rí tọ́jú nú ẹ̀ kí lẹ́ẹ̀ fẹ́ fi ṣe tẹ́ ẹ máa fi sórí ọ̀rọ̀ ètò ìlera tẹ́ ẹ máa fi sórí ọ̀rọ̀ ẹ̀kọ́ tẹ́ ẹ máa fi sórí ọ̀rọ̀ àgbẹ̀ ohun ọ̀gbìn ṣé ibẹ̀ máa fi sí mo ní ọ̀rọ̀ tó yẹ ká máa béèrè bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn lọ́jọ́ tá à ń wí yìí ẹ̀ létí Yínká Ọ̀dùmákin ó wá lọ́jọ́ tá à ń wí yìí ó gba microphone lọ́wọ́ mi ó ní tí àwọn èèyàn fẹ́ gbọ́kọ́ ni mò ń sọ. lọ́jọ́ náà lọ́hùn lọ́jọ́ náà lọ́hùn ní twenty twelve lọ́jọ́ tá à ń ní ó ní tí àwọn èèyàn fẹ́ gbọ́kọ́ ni mò ń sọ mo dẹ̀ rọra fún ní microphone náà mo dẹ̀ bọ́lẹ̀ mo ṣe interview pẹ̀lú Channels TV Channels TV bá lè gbé interview mi jáde lọ́dún twenty twelve lọ́jọ́ tá à ń wí yìí mo dẹ̀ tú ọ̀rọ̀ tí mo sọ mo tú sọ. so láti twenty twelve I have been in support pé kí wọ́n yọ subsidy láti twenty twelve nígbà táwọn èèyàn sọ pé kí wọ́n má yọ èmi wà in support pé kí wọ́n yọ ṣùgbọ́n ká mọ tí wọ́n fẹ́ fi owó tí wọ́n bá tí wọ́n bá yọ tí wọ́n fẹ́ fi ṣe òun náà ni mo dẹ̀ ṣe máa máa bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ ẹ ti yọ ń sin o lẹ́yìn oṣù mẹ́fà oṣù márùn-ún a gbúdọ̀ mọ in tó jáde adẹ̀gbúdọ̀ mọ ohun tí àwọn owó yẹn tí wọ́n máa fi ṣe nílùú. àwọn kan tẹ́ ń sọ pé dípò afẹ́ máa fún yàn ní ten thousand àbí afẹ́ fún yàn fifty thousand ìfáínárì ń kọ́. ṣe rí ọ̀rọ̀ ìfáínárì nàìjíríà hmm. ọ̀rọ̀ gbúdọ̀ máa yé wa yegeyege dáadáa. Hmm. ṣe rí modular refinery táwọn èèyàn tiẹ̀ ń pariwo ìbáwo ló ṣe tóbi tó refinery ó ní bí refinery ṣe máa tóbi sí kó tó lè yọ ọ̀rọ̀ epo gangan jáde epo tá à ń lò ní mọ́tò epo pẹtiróòlù epo pẹtiróòlù ó ní bí rìfánárì yẹn ṣe máa tó kó tó lè yọ pẹtiróòlù jáde ọ̀pọ̀ nínú àwọn modular rìfánárì táwọn èèyàn ń pariwo yìí kì í ṣe pẹtiróòlù tó ṣe dáadáa ló ń jáde ńbẹ̀ hmm. a kàn lè sọ pé kọ́kọ́ máa kọ́ modular refinery láàmọ̀ nǹkan tá à ń béèrè fún. ká tún padà máa ba mọ́tò jẹ́. ká tún padà máa ba mọ́tò jẹ́ àjẹ gbúdọ̀ máa sọ èmi gẹ́gẹ́ bí ẹnìkan ní tí a ní gas nílẹ̀ wa ju ọ̀rọ̀ pẹtrólù Hmm. so gas deposit wa pọ̀ ìjọba gbúdọ̀ ṣe bí a ṣe máa ní àwọn company tó ń ṣe mọ́tò tí wọ́n wá bẹ̀rẹ̀ sí máa ṣe mọ́tò tá a máa lo gas cng gas compressed natural gas ní nàìjíríà gómìnà ti Ogun State ó ti ní pé gbogbo àwọn bọ́ọ̀sì tí wọ́n ń lò ní staff bus wọn àtẹ̀wọ̀n ilé ìtàn fi ń kóyàn pé wọ́n wá máa sọ́ di ilé ìtàn lo cng. Mm. CNG dẹ̀ ní tí mọ́tò wa bá bẹ̀rẹ̀ sí lo CNG atẹ́gùn wa á dáa ju ti tẹ́lẹ̀ lọ mọ́tò wa tọ́ ju ti tẹ́lẹ̀ lọ because CNG will produce more complete combustion within the engine system of the car than what petrol is currently giving us. I will have less emitted carbon. ẹ sọ yorùbá yorùbá ní kẹ sọ ẹ ti wọnú èbó. ẹ mi mọ bí mo ṣe máa sọ ọ̀rọ̀ bẹ̀ yẹn ní ní yorùbá ni pé ṣe rí ọ̀rọ̀ pé àwọn èéfín tó ń jáde lára mọ́tò. tó lè ba atẹ́gùn jẹ́. tó lè ba atẹ́gùn jẹ́ á dínkù tó bá jẹ́ pé gáàsì là ń lò àti pé gbogbo bí inú ẹ́ńjìn mọ́tò ṣe ń ṣiṣẹ́ á ṣe dáadáa ara mọ́tò gan á balẹ̀. Hmm so a gbọ́dọ̀ wá bí àwọn company tó lè máa ṣe àwọn mọ́tò hmm. tá a máa lò yẹn mo gbọ́ pé nọ́ọ̀sì mọ́tò fi ń ṣe ó ti ń ṣe àwọn nǹkan ṣùgbọ́n a need company tó àwọn major company tó ń ṣe mọ́tò tá a mọ̀ bá a ṣe máa kó wọn wá sí nàìjíríà kan wá bẹ̀rẹ̀ sí máa ṣe yẹn fún wa ní nàìjíríà torí tá a bá ń ṣe yẹn irú one kg ehm, gáàsì yẹn sìn bíi hundred naira ni even um, ehm, LPG liquidified petrol gas tá a ń lò tá a fi ń dáná eléyìí tá a fi ń dáná nínú àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí í sọ jẹnẹrétọ̀ wọn di eléyìí tó ń lò one kg yẹn á last fún bíi one hour hmm. eh, bíi four hours. four hours wákàtí mẹ́rin. bíi wákàtí mẹ́rin ó mì pé twelve point five kg tí wọ́n ń tà ní nine thousand sìn hmm. ó mì pé á almost thirty six hours which is almost a day and half. tí wọ́n ti ń lọ Kwara gan-an mo ti mo ti délé mo ti gbé ọkọ̀ báyìí. òye fún jẹnẹrétọ̀ wa nù so ìyẹn gan dáa ju ọ̀rọ̀ pẹtrólù lọ pẹtrólù tí wọ́n máa tàn fún hmm. thirty six hours ẹ mọ̀ pé aju aju aju eh, nine thousand lọ o so gbogbo àwọn kinní ìlà gbọ́dọ̀ máa ti bẹ̀rẹ̀ sí ká máa kọ́ àwọn èèyàn ìjọba ní iṣẹ́ láti ṣe òun ni mo máa ń sọ pé national orientation agency Nigeria wọ́n ní iṣẹ́ láti ṣe gan láti máa kọ́ àwọn èèyàn ní tó yẹ kí àwọn èèyàn mọ̀. Hmm kì í ṣe pé mo gbọ́ ń bí mo gbọ́ ń bí ilé tó bá jáde láti ibi tí ìjọba ti mú ọ̀rọ̀ tó ṣe ọ̀rọ̀ tó ṣe kókó ọ̀rọ̀ jáde àwọn èèyàn á máa kọ́ ẹ̀kọ́ láti ibẹ̀ ìyẹn gan ni ìlú fi máa lọ síwájú torí ngbà míì ọ̀rọ̀ pé mo gbọ́ ń bí mo gbọ́ ń bí làwọn èèyàn nàìjíríà ń tẹ̀lé ló ń dogun. tó ń dá wàhálà alẹ́ nǹkan tí ẹ̀ sọ ni pé kí iléeṣẹ́ ìtanijí kí wọ́n mú yẹn dáadáa láti gbé wa débẹ̀ dáadáa kí a tó máa fi eléyìí ṣe lọ kí ni nǹkan tuntun tí àwọn ìwọ̀n máa retí látọwọ́ ṣe lọ ní agbára ọlọ́run ọdún yìí jẹ́ ọdún yìí lápé ogún ọdún hmm. ní august agbára ọlọ́run lápé ogún ọdún tí mo ti ń ṣe tí mo ti wà nínú eré amúlùdùn entertainment generally bẹ́ẹ̀ni a jẹ ogún ọdún ọdún yìí náà ni mo dẹ̀ pé ogójì ọdún ọmọ ogójì ọdún ọmọ ogójì ọdún lágbára ọlọ́run kí ọdún yìí tó parí kọ́lọ́run gbà fún mi bí mo ṣe rò ó lọ́kàn tọ́lọ́run bá ti tì mí lẹ́yìn agbára ọlọ́run màá rìkọ́dù special èyí tó ń pè ní comedy special kí ọdún yìí tó parí lẹ́yìn ìyẹn náà a ṣe show ní Abuja, Èkó àti Ondo state tí ṣe Àkúrẹ́ nílùú tí mo ti wá gangan ìyẹn á jẹ́ special homecoming agbára ọlọ́run àwọn nǹkan mẹ́rin yẹn jẹ́ nǹkan tí mo fi ọkàn sí tí mo dẹ̀ fi hmm. àdúrà tí pé kọ́lọ́run gbà fún mi mi tí ì fẹ́ sọ síta tẹ́lẹ̀ pé tásìkò bá tó a máa mú jáde ní kankan ṣùgbọ́n orí ètò Oyinmomo àwọn èèyàn ti gbọ́ lẹ́nu mi lórí ètò Oyinmomo kọ́lọ́run kó dẹ̀ bá mi fi àyíṣẹ́ àdúrà mi kó dẹ̀ fi agbára tì mí lẹ́yìn kí gbogbo ẹ̀ wá sí ìmúṣẹ kò sẹ́ni tó mọ̀ ṣe ju àfi ẹni tọ́lọ́run bá gbà fún ni. bẹ́ẹ̀ni wọn ti ní ẹni tí ẹni tí kò kó ẹ bá yìí òun ló mọ ọlọ Ọlọ́run sì ló mọ báyọ lọta fi yìí náà ni a máa fi nílé ìfín láti lè ṣe AK Media Concepts Limited níbi tí. ẹ má jẹ́ ọpẹ́ lọ́wọ́ yín tẹrù bá pẹ́ lọ́wọ́ onílé gbà míì ó lè má di tàlejò. bẹ́ẹ̀ni ìfẹ́ mm, kó pẹ́ lọ́wọ́ yín rárá. kí a tó máa ká tó máa lọ àwọn tí ẹgbẹ́ jẹ́ akẹgbẹ́ tí àríyànjiyàn wáyé tí mi ti bábò mi lọ látàrí mò ń tẹ̀lé omi mò ń tẹ̀lé aṣọ́gbọ́lá mi Tinubu kẹlẹ́ bẹ́ sọ fún wọn. èmi ò ní mi ìbínú sẹ́nì kankan o ṣé ẹ mọ̀ pé wọ́n ti Yorùbá díẹ̀ ti sọ pé àwọn ọmọ ogún ọmọ dé kò lè ṣiṣẹ́ kò lè ṣeré fún ogún ọdún ìmíì ìgbà míì inú àá máa rò pé ah ah sọ̀rọ̀ kínní ìlẹ́ni báyìí fi fi mí sílẹ̀ ni ṣùgbọ́n ó lè ṣe pé ọlọ́run ló sọ pé àsìkò tó láti pín yín yà olúkálukú lè tú èrò ara ẹ̀ pa ṣùgbọ́n tọ́lọ́run bá sọ pé bẹ́ẹ̀ kọ́ ọlọ́run tó mọnú ènìyàn tí ó rí kùn tó mọ ẹni tó níbi sínú tó dẹ̀ mọ ẹni tó ń ṣe rere sínú ọlọ́run tó mọ̀ yẹn á bá wa yanjú ẹ̀ lágbára ọlọ́run gbogbo ẹni tí mo bá ṣẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ mi má bínú o bó ṣe yé mi sí lèmi ṣe ṣe tèmi àti tí mo rí báyìí òun ni mo dúró tì. ìyàwó yín kọ́ńgbà náà ṣọ́ọ̀tì ẹ̀kọ́ kun yín. ìyàwó mi mọ ẹni tí mo jẹ́ ṣe rí bàbá mi máa ń sọ ọ̀rọ̀ kan ọlọ́run ṣe rí téèyàn bá gbé pẹ̀lú òbí tó dáa tó dẹ̀ máa ní àròjinlẹ̀ ó dáa gan hmm. bàbá mi máa ń sọ ọ̀rọ̀ kan ó ní pé tó o bá ti nínú funfun tó o ròbi tẹ́nikẹ́ni tó o dẹ̀ ń ṣe rere ó ní ọlọ́run á gbé ẹni tó ń ṣe ibi sí ẹ ọ̀tá ẹ ó ní wá gbé wá sẹ́nu ọ̀nà ọlẹ́ ẹ hmm. wọ́n wá rojọ́ ẹ wàá dẹ̀ fetí gbọ́ àá hmm. dẹ̀ mọ àwọn tó ń ṣe ẹ́ ó hmm. ní ṣùgbọ́n tọ́lọ́run bá ti fi wọ́n hàn ìjà ò sí lọ́wọ́ tiẹ̀ mọ́ ọlọ́run bá tó fi wọ́n hàn òun ló ní ìjà lọ́wọ́ ó ní ṣùgbọ́n ìwọ ti mọ̀ kàn máa hùwà dáadáa ẹ lọ kí ìjà tọ́lọ́run fẹ́ jà fún ẹ kó lè pé ìyá mi tún máa ń sọ̀rọ̀ kan ìyá mi tó máa ń ṣe àpèjúwe fún wa nígbà yẹn ó ní lẹ́yìn òtítọ́ kò sí ní téèyàn máa sọ ju òótọ́ lọ hmm. wọ́n ní nígbà yẹn nílé wa wọ́n ní bá a ṣe wà nínú ilé pé tẹ́nìkan wá wá láti ta tó ní pé ẹjọ́ olè ní mí àmọ́ mo fẹ́ bá yín gbé ṣe gbà mí ó ní tá a bá ti gba ẹnìyẹn sílé hmm. tá a ti mẹni tó jẹ́ tó ti sòótọ́ yẹn hmm. pé bẹ́ẹ̀ lòmíì bá wá látẹ̀yìn tó wá bá wa pé ẹ̀ẹ́mẹni tẹ́ ẹ gbà ń lé ni. Mm ó lè máa ní ó ní kí la máa sọ àmàlà àti mọ̀. bẹ́ẹ̀ni. ó ní torí ká ní pé ẹnìyẹn ò sòótọ́ ni tí wọ́n wá yan sí wa létí pé olè ni amútìjú wa ó ní ṣùgbọ́n téèyàn bá ti sòótọ́ tá a ti gbà á mọ́ra ó ní bọ́n bá tẹ̀ wá sọ́ lọ́la ó ní ìtìjú yẹn ti kúrò bẹ́ẹ̀ ìtìjú yẹn ò wá ní sí mọ́ hmm. kò yẹ yín so lẹ́yìn òótọ́ kò sí nǹkan míì téèyàn lè sọ ju òótọ́ lọ bẹ́ẹ̀ mi ṣe ń gbélé ayé tèmi ẹ̀yàn tí ẹ̀ ń wà káàkiri àgbáńlá yìí náà ni a máa fi ṣe lọ àdúpẹ́ àdúpẹ́pẹ́ ògùn àdúpẹ́ àdúpẹ́pẹ́ ọ̀sà pàápàá lọ́wọ́ ọ̀gbẹ́ni wa arákùnrin wa olóyè wa olúwa ṣèyítán Lawrence tí gbogbo ayé mọ̀ sí ṣèyí lọ ẹ ṣeun tí ẹ bá darapọ̀ lórí ètò mọ̀ pé ó tán lẹ́nu ni ó sì kù níkùn dáadáa ó kùn lé ó kù dáadáa <laughs> tó oníyanṣe o ọlọ́bẹ̀ ṣe ẹ̀yìn tí ẹ bá wa jẹ́ ẹ mọ̀ ṣeun ṣeun ẹ kú àìbínú adéròmú kazeem ní orúkọ tèmi o ọmọ àjàlá ẹni ọmọ àjàlá ọ̀sán ọmọ ajíkànjì adéròmú ọmọ adéníyì lọ́jà àtúkù nílùú ṣàárẹ̀ ni o ṣàárẹ̀ olúpàkù ó dàbọ̀. ètò yìí alákàjù oyin mọ́mọ́ ètò yìí alákàjù oyin mọ́mọ́ ètò yìí